orúkọ mi ni Michael Olúwapamílẹ́rìn àyànlérè àyànbíyì mo jẹ́ ọ̀dọ́mọdé tó ń fi ìlù dárà torí pé nídìílé wa ìlù là ń lù àti pé bàbá mi onílù ni wọ́n so ọlọ́run fún mi ní ọgbọ́n yẹn bàbá mi náà dẹ̀ tún tọ́ mi sọ́nà. Ìbàdàn ni mò ń gbé nítòótọ́ ṣùgbọ́n ọmọ bíbí ìlú Ìgbòho ni mí àtọkùnrin àtobìnrin nídìílé wa gbogbo wa là ń lùlù so gbogbo wa ọkọ wa láti máa mọ̀ lùlù láti máa mọ̀ lù ṣe mo ti ń lu ìlú yìí láti ọmọ ọdún mẹ́ta. àti kékeré ni ó ti ń lu ìlú ó dẹ̀ jọ ọmọ kan tó jẹ́ pé ó fẹ́ràn ìlú gan torí ó ti wà nínú ẹ̀jẹ̀ kò dẹ̀ kí ń ṣọ̀lẹ gbogbo nǹkan tí mo dẹ̀ ń kọ ni Ọlọ́run jẹ́ kó yé Hmm, gbà tí dr yinka ayéfẹ́lẹ́ gbàtọ̀ orí mi ó jẹ́ twenty seventeen nígbà yẹn a kò lọ ṣeré ní fresh fm ní ọ́fíìsì wọn so ìgbà yẹn ni wọ́n kọ́ rí mi àgbà yẹn dẹ̀ ní dáàdi mi ti yẹn encourage mi pé mo sì lè ṣe sí more than that children's day ọdún twenty twenty one tí mo ti lùlù ló wù wọn lórí gan-an lọ́yẹ̀ ní pé kí n join band wọn so mo join wọn ní June five ọdún twenty twenty one bẹ́ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí tẹ̀lé wọn káàkiri. a ní àkójọpọ̀ àwọn ọmọ kéékèèké tá a máa ń kójọpọ̀ ní Fresh FM tá a pè wọ́n ní Kiddies Club ibẹ̀ ni mo ti rí i pé ọmọ yìí ní ẹ̀bùn ìlà ó ṣà máa ń gbélù wá ń gbélù wá ní music department máa rò pé ọmọ yìí mo fẹ́ fẹ́ mark birthday mi ní alẹ́ ọjọ́ kan àwọn staff mi fẹ́ mark ẹ̀ fún mi ní iwájú ọ́fíìsì mi bọ́mọ yìí ṣe kìlù mọ́lẹ̀ nìyẹn ó máa ń lùlù ibi àgbàlagbà máa ní ibi tó rí mi ti wú ni ẹ̀ mo wá sọ pé any event tá a bá ti máa ṣe mo máa máa involve ẹ̀ ìgbà ilé tó wá jẹ́ kó wá mú mi tán yányán lélẹ̀ tó ṣe nígbà tá a ṣe children's day lélẹ̀ tá a ṣe kọjá yìí ìlù tó lù ń jọ yẹn àgbàlagbà mi ò lè lù ú mo ṣe ní mo ní láti encourage ọmọ yìí mo fi gbá wọnú band mi so ó jẹ́ ìkan lára àwọn tó ń lùlù fún Yínká Ayéfẹ́lẹ́ lórí stage lọ́wọ́lọ́wọ́ ń sìn àwọn tó ń dẹ̀ bá ń bẹ̀ àwọn onílù mi Jẹ́gẹ́dẹ́ Ṣàwòrò wọ́n tẹ́wọ́ gbà wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ń fi sí ọ̀nà àwọn àwọn àwọn onílù lọ́la nìyẹn ọmọ dáadáa ni ẹ lóòótọ́ èèyàn lè máa fojú ọmọ kékeré wò ó ṣùgbọ́n ọwọ́ ẹ̀ dùn ìlù tán bá ní ọwọ́ èèyàn dùn ìlù ó yàtọ̀ fún pé èèyàn ń fọwọ́ ẹ̀ ọwọ́ ẹ̀ dùn ìlù bí àwọn tó bá ń bẹ̀ tó jẹ́ àgbàlagbà ṣe ń lùlù lòun náà ṣe ń lùlù so ìhùwàsí ìhùwàsí àgbàlagbà ni tí n bá ní pé mo pèlú wálẹ̀ kí ìlù dúró òun náà dúró bá ní pé dẹ́n kì í kánjú pé òun fẹ́ lọ jẹun táìmù táwọn àgbàlagbà fẹ́ fẹ́ jẹun lòun náà lọ jẹun àti ẹ̀ máa ma sọ fún pé ọmọ yìí lọ jẹun ọmọ yìí lọ jẹun á ní tó bá ti yá táwọn bàbá òun bá ti ń jẹun lòun náà jẹun so ọmọ dáadáa ni ó gbẹ wọn kọ́ nílé wọn ó dẹ̀ gbẹ̀kọ́ yẹn dẹ̀hún kò jẹ́ kó nira fún àwa láti túbọ̀ kọ́. ìgbà tí mo ti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà gbogbo àwọn tó wà ní báǹdì yẹn ọwọ́ ọmọ ọlọ́fin mú mi torí bàbá mi ni gbogbo wọn jẹ́ tá a bá fẹ́ ṣe nǹkan wọ̀ kì í yà mí sọ́tọ̀ pé ọmọdé lélẹ́yìí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà. níjọ́ tí wọ́n pè mí pé kó máa bọ̀ sínú band merry makers ti dr ọláyínká ayéfẹ́lẹ́ mon ọjà one inú mi dùn gidigidi gan pé toró jẹ́ ìwúrí fún mi àti àṣeyọrí ńlá pé tí mo fi lè kọ́ irú ọmọ náà ní ìlú tọ́lọ́run dẹ̀ jẹ́ kí ó mọ̀ lù tí irú olórin bẹ́ẹ̀ fi lè pé pé kó máa bọ̀ nínú band inú mi dùn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìyàtọ̀ tó dé bá ojú táwọn èèyàn fi ń wò mí torí mi náà ń lùlù tẹ́lẹ̀ mò ń lù dìsìn onílù ni mí ṣùgbọ́n nígbà tó ọmọ yẹn ti ń lùlù tó ti wà nínú merry makers ojú táwọn èèyàn fi ń wò mí ó yàtọ̀ sí ti tẹ́lẹ̀ pé bàbá ọmọ tó ń lùlù bàbá ọmọ ológo bàbá tó ń ti rí kò síbi tí mo dé sí ọmọ àgbèwò lọ́wọ́ mi ni ó yá bá wa mú bàbá ọmọ ológo kankan bẹ́ẹ̀. lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà ní ss2 ṣùgbọ́n báńdì tí mo join ìyẹn ò affect school o ọ̀nà school jẹ́ pé sunday nìkan ni mo máa ń ráyè láti àti pé tó bá jọjọ school gan ni a ní ṣòkò mi kì í tẹ̀lé wọn àfi àwọn weekends so kò affect school rárá rárá tó bá yẹ pé ọjọ́ ta níṣẹ́ ni school bọ́ sí bàbá mi ò ní gbà torí work ìfẹ́ kí n kankan dí ẹ̀kọ́ mi lọ́wọ́. màá fẹ́ lè sọ fáwọn òbí pé tẹ bá rí ọ̀nà gidi àbí ọpọlọ tọ́lọ́run fi sọmọ yín lórí tọ́mọ yín náà á fẹ́ develop ẹ̀ ẹ jẹ́ kó ṣe ó lè jẹ́ pé ọ̀nà yẹn ni ọlọ́run máa fi gbé e ga ẹ má wò pé à ó ń ṣe ó ń ṣe ó ń rí bákan lónìí ẹ jẹ́ kó ṣe. bàbá mi tíṣà ni kòbókò tí mo jẹ láyé ló ń lọ yẹn torí pé mo wà lára akọrin mo wà lára boys brigade wọ́n nà mí torí boys brigade láyé torí régérégé brigade side drum ni mo ń lù fún boys brigade then mo tún máa fọn trumpet bàbá mi lé mi kúrò ń bẹ̀ débi pé bẹ́ẹ̀ tó wá jẹ́ ìkànnú àwọn akọrin church our saviour's anglican church nílùú wa dáàdì mi na kísà sí mi àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ ń sìn ebi orin òun ni mo fi ń jẹun lénìí so gbogbo tó bá wà nú àwọn ọmọ yẹn unlocking the potentials in them àwọn tọ́lọ̀ ti jogún sínú ayé wọn tá a bá ti rí i pé bọ́ọ̀lù lélẹ́ ìfẹ́ mọ̀ ń gbá ẹ ká tì lẹ́yìn a bá rí i pé ah orin lélẹ́ ìfẹ́ mọ̀ ń kọ ẹ jẹ́ ká tì lẹ́yìn a rí i pé ah ìlú lélẹ́ ìyá dẹ̀ dáa ẹ jẹ́ ká tì lẹ́yìn ṣùgbọ́n òbí mi ló ń ṣe ọmọ lọ́nà ipe dandandan ẹ dókítà ló gbọ́dọ̀ jẹ́ ẹ dandandan ẹran plane mo fẹ́ kọ́ wà dandandan ẹ kọ́kọ́ mọ nǹkan tí ọlọ́run ti fi sínú ẹ̀ ẹ wá tì lẹ́yìn láti ràn lọ́wọ́ láti jẹun tọ́lọ́run ní kó wáyé wá jẹ́. oríṣiríṣi ẹ̀bùn lọ́lọ́run dá sáyé èyí tó bá fún ọmọ yín ẹ ràn lọ́wọ́ kẹ́bùn yẹn bá lè gbòòrò sí i mo dẹ̀ gbà ládùúrà pé ọlọ́run máa jẹ́ kí gbogbo wa ṣe oríire o.